inec jẹ́wọ́ o lóòótọ́ ni màgòmágó wáyé lásìkò ìdìbò tó lọ yìí àjọ elétò ìdìbò ilé wa inec ti jẹ́wọ́ pé lóòótọ́ ni àwọn gbà pé àwọn kùdìẹ̀kudiẹ kan wáyé lásìkò ìbò ààrẹ àti tàwọn aṣòfin tí wọ́n dìjákèjádò ilẹ̀ nàìjíríà lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí alága àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n mahmood yakubu ló sọ̀rọ̀ yìí fúnra ẹ̀ níbi ìpàdé tó bá àwọn ìgbìmọ̀ elétò ìdìbò rec ṣe nílùú àbújá lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí yakubu sọ fáwọn ìgbìmọ̀ rec pé ó ṣe pàtàkì kí àjọ náà ṣàyẹ̀wò àwọn àṣìṣe tó jẹyọ lásìkò ìbò ààrẹ lóṣù tó kọjá ó ní bó tilẹ̀ jẹ́ pé gbogbo ipá àti agbára àwọn làwọn sà láti rí i dájú pé ètò ìdìbò náà lọ láìsí wàhálà tó sì tún jẹ́ ìtẹ̀wọ́gbà fáwọn ọmọ nàìjíríà ṣùgbọ́n tó jẹ́ pé àwọn wàhálà tó ń súyọ lọ́kan òjọ̀kan látara àwọn ẹ̀rọ ìgbàlódé táwọn lò ìdádúró látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìdìbò ìhùwàsí àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú àtàwọn nǹkan míín bẹ́ẹ̀ padà ṣàkóbá fún gbogbo ìgbìyànjú àwọn ni ó wáá ṣèlérí pé nísinsìnyí tóun ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n lára ìbò ààrẹ tó kọjá lọ yóò fáwọn láǹfààní láti sán ṣòkòtò àwọn kó lè dọ̀yìn kí irú ẹ̀ má bàa tún wáyé lásìkò ìbò gómìnà àti àwọn aṣòfin ìpínlẹ̀ tí yóò wáyé láìpẹ́ yìí Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Faith Adébọlá ló kà á sétí ìgbọ́